sírí àmẹ́ òṣèlú náà máa nìkan ọ lọ́ka ọ̀nà hijiratul makan lọ́ka anagun hoton hijiratul amir wọ́n hijira rẹ̀ náà mú kọ́rọ́ fal amir ọ wajibi ijenye hijira tu ahyan ijenye ami hijira kọl ahlul ilm ọka abọ adana ikaka enyi rọ emekan مثل الرجل المجاهر بالمعصية ọ̀nà bí ẹ̀mọ́ náà ká ọ̀nà rọ́bìn iṣẹ́ náà hìrì akọ́jọ́ kẹ́hẹ́ dàmẹ́ dàfọ́tàmẹ́ lẹ́dí bá lè bí hà ọ̀nà mi máa wọ́ọ̀kẹ́ sai ba tuhuna na tuhuna ne be innahu yushiru hijrahu qara ini sharia ka min jirayo idza kana fi hijrihi ana bita inu mana fi min jiraya an fa'ida wa maslaha ana kwa nya fa nanya tuhuna ne o a anyi sai kinya nanya huna ne be doka ajabo me idza hajara qara qadra nafsahu ba mu tsaro na ra yahu upon on wiki a sai kan yawan hijira mu faraja an al mafiya ba ho na koyo na yi don mana fi bidanin هم عليك عن شيخ الإسلام عثيمين رحمه الله problem anani now is other than okay sọ ilé náà dọ̀ yọka ẹ̀hìn ìjírẹ́ náà kọ̀ ọ̀pá ọ̀wọ́ bá àmọ̀tọ́ náà nfààní ọ̀yẹ̀wà ọgbẹ́ ọ̀rọ̀ rà ìmọ̀ náà wọ́n ànyàkúwé náà dàrẹ́ akúwé náà dàbí ní ẹni ràgọ́ àánú báà káyọ̀ ọkọ̀ náà òde ìsọ̀rọ̀ sí mà sẹ́ẹ̀ ẹ̀dá àpò ìsànfàní náà àǹfààní ọ̀rọ̀ náà àǹfààní ràgọ́.

makwenu na awon nyara udamin health ne ọdara akwụkwọ ẹwọ náà mi madam ba spread like cancer a náà spread like cancer náà bá rí ọ̀zà nù wọn ni kọ́nu nyara ọkùnrin ọkùnrin náà náà ọ̀dọ́ ọkùnrin dúró náà wọ̀ ìyá náà wò kàmẹ́ ẹ̀hìn ìdá ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ akẹ́ yìí ẹ̀yẹ́ wọ mọ̀nfàní ọ̀rọ̀ náà ee yá àkọ́kọ́ mọ̀nfàní ẹ̀rọ náà wọn ni kọ́ mọ̀nfàní káàbí ibùdókọ́ àlekọ́ ọ̀dọ́ lọ́wọ́ àti ẹ̀rínẹ̀ náà ọ̀rọ̀ náà yà ní around dá tẹ̀yìn àǹfààní lórí because ẹ̀sẹ̀ yìí ti rọ kọ́kọ́ yẹ àkọ́nọ́wì blow number of bá dàgbà nà bọ̀ then àtẹ̀kùnú nà tẹ̀ wá àgọ́dúró kí wọ́n ní medicine èyí ti discover sorry cancer sáàmì bá àbẹ̀kú lónìí ta because wọ́n á spread it to abraham eyo ni ko mhm. so ere anon anomean anyi isawuruka ya tun nunka owo ọzọ yẹ why this very lecture abani nze na nanu wallahi mana kan ẹ eh, rabu na wuri kuma nze na ewu kuru wani ne mìíràn rọkọ yìí anyị na na ka anyị njem ka anyị na-aka na ire ntụmịmị na abụọ taa bọọlụ alụ n'ihe tesi ka ezi islam anyị na nyezikọ nọ rọbish ọla agụwere agụwe samhera bụ wọn náà náà sábà ọbẹ be fáì àbúsí nílé rí ìdánù ẹ̀mí ẹ̀mí mọ́ra sí àdìsẹ́ tó mú ìrẹ́ ọ̀nà wàá sẹ́dí sọ́nà ọ̀bẹ ìmẹ̀lẹ́rì ẹ̀hún àrùkọ́ bàbá yín nìyẹn ẹ̀nà lẹ́yìn sílẹ̀ náà káwọn mẹ̀ká ànáwọ́ mẹ̀rin. yíyẹ tí nyẹ nka ìlàgbá yẹn nínú múrí òsì àbàtúrọ̀ ní èrè kọ̀mán shoot out ananyẹ nkọ́ nkọ́ tó rẹ̀ ní ọ̀kan náà yẹn ọ̀rọ̀ àbí wájú bí igi sọ́yìn yà hìọ́ dé ka ẹnkúta ọ̀nà how far bí màlẹ́yọ̀ jùzú mẹ́lẹ̀. ẹnkúta ọ̀nà àìdẹ́ tó ti yàn fred àbí tó pé ìrẹ́ náà wọ́n ìrẹ́ni kàwé jọ tó ń lẹ̀nà èyí rẹ́ni ṣé ká mi ni. ẹ́ wẹ́t mo ní àníyàn mẹ́ẹ̀ àrẹ̀rẹ̀ ọ̀nà mẹ́ni káyé ànyẹ́rẹ́ náà kì í nílẹ̀ náà náà. in kala idan na bayan amma su zuka idan yon yayan danyar na hi abin muslim danyar na hi chohiru enin everything hina bebe dan su zuka don yaki turin dan nan taba na rimare kayan chohiru idan ato fi idan akola muslim now just na kanayan yóò kò nyọ́nyà ibi gbìyànjú mu náà ọ̀gbẹ́rẹ́ ibẹ̀ nù ibẹ̀ nọ ọ̀ gbọ́dọ̀ fọ̀dọ̀ tí abdulá kàdà ẹni jẹ̀má ìmá nyi kàn náà ti àbúrò mi àbúrò mi àkàrọ̀ ìmá nyi kàn tù sẹ́yìn mi kò lórí. ṣé àtún bí ìnirika rẹ̀ àná inú mọ̀ ní ẹ̀rọ mọ̀ rẹ̀ rẹ̀ tohiru eneyin man láti àárọ̀ orí tóyìn ọkàn náà rẹ̀ mẹ́tì kama sọmara ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà wọn àti ìyá náà tọkọ náà bẹ́ lọ́sọ̀rọ̀ mi nìkẹ́ bàbá ọ̀tọ́ náà tọkọ náà kọ̀ọ̀rọ̀ hún náà kọ̀ọ̀rọ̀ náà hún àgbo kọ̀ọ̀rọ̀ náà ọ̀ náà kọ́ ọ sí tẹ́sán ṣì ní akọ̀ bá àwọn ọ̀dọ́ náà mita ti bàbá ẹ̀ lọ́wọ́ kárẹ̀ na according to zi eri dìjọ́nù blue dot com sáwùrì ẹ̀ na kárẹ̀ àmì ṣé ọdún kò ní yẹn yìí ìzọ́n ní ìjà àwọn ní gm. ọ̀nà náà rèé pàpẹ́ wọn àti ẹ̀kú pọ̀ lọ́pẹ́tọ̀ ọ̀rẹ́ rẹ̀ nìkẹ́ ní sọ́kùlù ajínigbé ọ̀tá rẹ̀ gẹ̀rẹ̀ rà ẹ̀dúdú yìí ní ẹ̀rà fẹ́ẹ̀ náà ejiri na di fún àti jamana akadun kọ emir ibrahim náà rí akọ wọn ọnọrí umar ọrọ umar bá ti bẹrẹ àtún kuma ẹbá tẹ́tí máa ẹsẹ́ sí òṣè ní àtọwọ́ náà nù lọ́rẹ̀ kan náà rẹ̀ ẹbá rẹ̀ di pẹ̀lú ọdọ wà rẹ̀ nù. náà wọ́n ti ń kà ọ́ ẹ̀sọ́ ìjára àká. dọ́kì ìbàbá mi fẹ́ẹ́ ti ń ṣe ìjọ náà yẹn nù ìrẹ́ kà máa kà ni àti ẹ̀rọ náà ayé rẹ̀ náà dúkà ẹkọnọmì dúkà bàbá ọ̀sẹ̀ text message yẹ ọ́ text message zọ́nù lọ́sàn ni dọ́sù zọ́nù ká àti ọ̀làwà náà kọ́nù hó so àì kàwé crisis yọ̀n ọ̀nì ẹ̀bí ẹ̀yìn ni múnà ní crisis ọmọ ní olùkẹ́rọ̀ ní ẹ̀rọ kọ́ jáde báwọ̀ wọ́n ti wọ̀ ní and ọ̀nà ọ̀sùn ní nípa ọ̀sùn. ọnọ kaazụ. azụ enwere na eka ịsa ịgaghị eniri enu anaghị mụ n'ọnya ka ọ akara ya ni mee n'ụwa ịza nụ nyere ina sha na mu shima likewise sa ba ke su ha mi ha ha n'ụlọ mmemme ha ha ha ka ka dị nyenye. na kama ịgaghị ebe ka ịgaghị a ndị nduzi anyị nọ n'ọnya nọ anọghị abụ muslim atụ atọ iri akụdọrọ ka arụ bọba nkari yes enwere nọ na-enye like vines ebe na-enye ọmụ ụmụ ya na-ekere ahụ dabata enwe m dịka na-enye like vines alhamdulilayi kò múlò ọkọ wa tẹ̀lé twenty like minds ẹ̀ ní ẹ̀yí ìta ní unlike minds wa ọ̀dà ìkàyà kúmúlẹ̀ ẹ̀yà rúru hù. ọ̀dọ̀ ìdúró wọn máa ń kàn lọ́nu kọ́ọ̀kì ọ̀nà ọ̀hún ìrọ̀lẹ́ kan mi sí ọ̀bà kan náà lè dé thousand ní person ìmáà náà náà yàn kò yọ̀dọ̀ ọ̀dẹ́. ìjọba máa ń rà àkàtà ọ̀hún ọ̀rọ̀ ọ̀hún iná náà ní like minds àánú lọ́nà ìdánilójú kò yàn kánáwá sọ ìfìdánilójú kò yàn now bẹ́ẹ̀ yìí rẹ̀ àmì mítì ní ẹ̀dá àmà ní láti mọ̀ ìsàánù kò nára òye hi anábàbù muslim àmì òsà nìyé hi bí òsà tèjì ọ̀rẹ́ yìí hi bẹ́ẹ̀ pẹ̀ wọ́n ní sọ àtọ̀ ìfín òsà tọ̀ ìfín ó ti láti mọ̀ ẹ̀ẹ́ta sí ẹ̀tẹ́ ní ọ̀bí ọ̀bí òbó ti láti mọ̀ ẹ̀ẹ́bá ẹ̀rọ̀n bí kò nára around don't meet morning for four days dey àtúntò ẹ̀ ká anyi rẹ̀ n'aba nan. ìwé ṣe yẹn náà sì kẹ̀nẹ̀ bẹ́ bọ́ọ̀lù màá nípa hó tirẹ̀ yìí. ṣé èyí ṣe ẹ̀dọ́nà màá nìrẹ̀ yìí. ṣílẹ̀ náà màá nà náà ẹ̀rọ kọ́ àkàzọ́ mu. ṣíṣe wọ̀ nyìmọ̀ ẹ̀rọ ǹgò fúrọ̀ mu. àbẹ̀rẹ̀ àbákẹ́ ẹ̀họ́ dídúdú rẹ̀ ẹ̀rẹ́ kọ́nùkọ́ ọgọ́dọ̀ sọ́mọ́lá ni àbẹ̀rẹ̀ àbákẹ́ ẹ̀họ́ tọ̀dọ́mùkẹ́ ẹ̀rọ ẹ̀rọ ọ̀nà kọ́ àkọọ̀lẹ̀ ń wà wà mọ́mẹ́rin náà gbọ́wà gẹ̀ẹ́nì. Ṣé anáyé mùtọ́lọ́kọ̀ lẹ́yìn náà kan ẹ̀rọ máa kan mẹ́kẹ̀rẹ́ mẹ́kẹ̀rẹ́ gẹ̀yìn náà ní ẹ̀rọ tó lè tó ń Kumar ọní ìfàsí nọ́mbà nìyọ ọkọ̀ nùhọ́ tàkà mẹ́sẹ̀gì kọ̀nà nàbà kọ́ọ̀lá mi.

èyí àfẹ́wọ́ rẹ̀. àwọn èyí dé ọlọ́mọ ẹ̀fọ́nwọ́ rẹ̀ so lọ́nà kọ́ọ̀tà ni kàì àwọn mẹ́ni sẹ́kọ̀tì ọkọ̀ náà fà ẹ̀yìn ìwé ẹ̀rẹ́ nù àyè twenty five seconds ọkọ̀ náà fà nù ọ̀nà ọ̀pá àwọn onífúnù náà làkùnà sáré nù ọ̀nà ìkànnì rẹ̀ mìíràn náà wọ̀ ọ̀sẹ̀ mẹ́kànnà kọ́ọ̀tà náà nù the man and ushabu muslim all answers and all was men no man I am meeting no no in the in the to ato him yeah what call how are you and of course and now this person now insists I don't know call and tell me why all correct don't see that now because what's happening what is happening bẹ́ẹ̀ tó ọ̀hún ṣe náà mi nyiná bẹ́ẹ̀ ẹ̀rù kí sẹ́mi ẹ̀rù sẹ́mi dàn nyiná bẹ́ẹ̀ lọ́kùnrin kí lọ́jọ́ náà ní kò pè é àwọn náà nyé yìí dùmọ̀rì ká tọ̀ ní nyé yìí kẹ̀ lọ́yìn what's happening àti yìí oko lọ́yìn rà kàrẹ́ hàn ní ọkì lọ́mọ kókó àkà orí ilé ìdílẹ́dọ̀ àwòdì ká lọ́mọ kókó ọ̀tá mi. so ọkì lọ́mọ kókó ọ̀tá mi do na, odúmọ̀ràn rẹ̀ kúrẹ̀ lè nínú dúró iná nà rẹ̀ sì dùkà áwọ̀dé lọ́sọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀nìkà ọ̀nà ẹ̀sọ̀ méjèèjì bàbá mi adúmọ̀ràn kọ́kọ́ kí ẹ̀rọ bẹ̀rẹ̀ tí ó ń sá ní tọ́lù wọ́yàwọ́yà ìlọ ohun yìí mà ń tẹ̀kọ́ àjẹun hàn bẹ́ẹ̀ káyọ̀ ń ka abẹ́ ní sọ́kùlù ajẹ́nu láàbẹ́ sòjà abẹ́ ní sọ́kùlù lùpẹ́ látọ̀ ń sọ like bicycle owo do you do where you go and go and eat your your eat your go and eat your food in the in the dustbin idiot nonsense na work eh, oh. them eh, one and so lórí ti èjì òsínmà kùnà ìjọ orí òsínmà kàdán ká wàhálà kà ọ̀rẹ́ jẹ́ màrẹ́ kà ó tó ń lọ àkàrẹ àná ẹ̀ yàn náà akúrẹ́ ká ọ̀kùnrin náà wàhálà kà ọ̀rẹ́ jẹ́ màrẹ́ kà ó. àkà àná àkà mọ́ọ̀sẹ̀ kọ́nù jẹ́ dùn náà wọ́n ni donu kuremi ọnu ìdílé náà máa nà náà lẹ́yìn inú ọ̀nù lókè inú ọ̀nù ọ̀yàn káà máa nìmẹ̀rẹ̀ yìí lómi eze atina kúrẹ́ náà ká ẹni pọ̀sì náà yẹn wọ́n yẹn ni bẹ́ẹ̀ kú sinmi sanu rẹ̀ wọ́n náà nù kàkà nù. àdéhùn òdìdé ebi sọ́wọ́ olùjọ́ rẹ̀ ká abẹ́rẹ́ máa yìí máa nù kò ìwé yàn nù ní mí ti selective justice kikanan su lafi da zanen ne ya da jawo nan ai kuma ga ku sama da imam an on kan on mi kan on on ni en e wo da ko ya man mi le ka ku son go kan wa da ni ron ku kan ka on on ku e u se kai en ka ri we on ku pe yes no ku le le le lo ni ma kan won ni ni lórí ìrìn náà wò ní ẹ̀rọ máa ń umar ẹ̀wọ́ tọ́lọ̀ nkìíní ní kìtìlẹ́tì justice kuma ẹ̀wọ́ tó ní ìkọ̀wé àrọ̀ǹgò kékeré who give you the embassy capacity inu that right ọwọ́ tẹ̀sí bàbá ọ̀hún lọ́ka ọmọ ẹ̀ka àtàwọn ní skul eto na da ha hu ro zin da ko ke ni hele no no ko mere be no le ma no mere m gen ni ko se de we e se ruru le na tete no ne o me ken Omar give public apology ini ihan ma kala ni friday ini ni hanabi saturday kalin bàbá kan náà yìí bàbá kan náà fi public apology náà bọ́ọ̀lù ní àyè lọ́ka electric doses ẹ̀mí sẹ̀sẹ̀ bá mẹ́ra nù ẹ̀dùn ẹ̀bá ọ̀kúrẹ́ ká máràká punishment ọ̀nà sàn nínà nù ẹ̀rù àtọ́ àní ní mẹ́ka ní nkúrè àájá àbájọ́ ọjọ́ rẹ̀ yìí àkọ́ ọ̀kúrẹ́ kádà yàrá cross examination àfà lẹ́mà pàṣẹ verdict kẹ́nẹ́ mi ti tọ́ ìlú kò dìbò lórí èyí tó ń di ní wọn ká lọ pẹ́ńsìn tó náà rọ̀kọ̀ mu. bí ni hàn ana sọ́tò dé dùmàr lórí ẹ̀nà dùmàr àkàn àmànyìlẹ̀ ẹ̀nà náà dùmàr wọn kọ̀sán bàbá nàza dìgbì ní báyà nyìí yẹn ní njẹ́ ní dọ́mì nìyí. ìgbìmọ̀ àwọn nàzọ́ zàká àwọn ẹ̀sìn bọ́n náà wọn aṣọ ìfúkọ bíkọ́s ìlàwọ́ mẹ́kìnrin ọ̀nyọ́ nkúrà sí rẹ̀ bá kú jáde bá wọ̀ rẹ̀ náà yàtọ̀ gbogbo àṣẹ ní tẹ́sí mi ti ìjọkùrẹ̀ náà rẹ̀ nù àárín kílò méjì yanagbawọ woman has to come to public dọ apologize publicly dọ àzọwọ bọ́ọ̀rẹ́ the first and last woman came out dọ apologizing dọ àzọwọ because ojú náà ó rẹ̀ ọ̀zọ̀ ọ̀rìn ojú náà dọ́kà pọ̀ náà ọ̀rìn ojú náà dọ́kọ̀ náà yọ̀gọ̀ ọ̀rìn ojú náà ó dùn sí ọ̀tá. dọ apologizing. Can you look on that, Karen? akikizu kwa waka ema karai na ndoka yemea ho bukuti ani batima iko waka on ne na doka wo na jina non ninyo non za kunya wa bane kwani kwa bane mwani ene ha kene arbi kani mona ke 1993 yaje mkwani boda na jihad on so na la ka ke right right owen ebazitu akwa ne ka ke right on eni eni ọmaanọ ẹnlẹ nineteen ninety three was sọ ní front front maanọ bọọdù ní sọ aka ha méjì kẹndó sọ ní maanọ mẹ dá ẹni dá ẹka maanọ ẹwẹ nọ máa ná kọ àwọn tó máa hẹ ọráìtì máa wọlé àwọn ọ̀nà ni dọkọ ókè èyí málàkì náà kàwọ náà àgókò málàkì náà yẹ èyí ókè right ọkàwé ìnáfà tó ráìtì ní ka sọ́yìn ọ̀kàn yìí àgbà yìí ọ̀rọ̀ right for right and tó níbi pọ̀ rẹ̀ jihad malakin da ta kawo offer to right dara babu jihad ne nan yara aika bismillah wai mun ne na aika lakin hin ba wan ana yi zare yan wani da wani hannun kai cikin kajar da raven ai da kawo na ko wai kili ne ma kanan ile na ma kanan da kai won di pasa la kini ko da This is not necessary. Go to the main, you correct man, I kódà mẹ́rin àkọ́nà lẹ́sùrẹ̀ ọ̀mẹ́rẹ́ ìnẹ́fẹ̀sì fẹ́sà àbàmọ́ ọ̀gọ̀ àbó ní ìrìn àìrẹ́sà abẹ́rẹ́ ọ̀gọ̀ kuma ẹ̀yà mímíta problem ọ̀rẹ́ èkó ànkúmá ọ̀sẹ̀kọ̀ akọ̀ sí wàláhì ẹ̀kúnyọ̀ nọ̀nà yẹn kò bóyá ni ìsọ́mẹ́yà rúrú náà ń kàlẹ́ fún malability chairman lẹ́sọ̀ bá ń more than twenty five years ago was there wọ́n lè he mi yẹn náà dai abin wani mai yan yau na yin idan ma na kadin ki this is Baba in action ẹ máa yẹ máa yẹ bàbá ẹsẹ bàbá ẹsẹ ọdún mẹ ní rere because ọkọ bẹẹ ni gidi títí ọmọ ni ya hàn dín yín lọ ẹrẹ àwọ ya ẹrẹ e àwọ ya yàrá àkọlí lòrù yàrá àkọlí nan prison su ba ja ai ki sai na muka hai ki mun da mini hira mama da mamen kamu ko ko na sai ba waji ma mi chote i promise you that one method doing ina zo na nyi ruwa nyo sai na to ma na shot ma na rukuro te we are trained for that ago kan you level like me it goes down to something in ni ani mi to na e okutoya e na e ze ba but eh ahun sara wo si

ọ̀rọ̀ àṣàbàn á ní kí nìyẹn kú ọ̀sọ̀ ọ̀nù àwọn mi kú dàrẹ́tì ọ̀nà yà pa hàn ní. nǹkan kan tó lè wá rẹ́sì rẹ̀ yà ọ̀kà. ẹni ọ̀rẹ́ ti fi tọ́ ìlú ìwádà rẹ̀ ti nílé rí rí. ẹni mẹ́sì bọ́ dọ̀ọ̀dé yà mí mọ̀ dọ̀ọ̀dé mi láwa ti rẹ̀ o. tọ́hìm ìdá àlùsùn náà ò lè jẹ máa ẹni bìrọ̀nù yàn ọ̀rọ̀ rà yàn àrùwá ẹ̀ka ẹ̀ka àti out and me oh any of you need to come any explanation idan ni wasu na jarar na tija na ya sa san imra wani har ya kaza na ya sa san abu ka ba don rona asa so shayan to ni when explanation i am ready to ka isma mo no to be minya azon ba we out ozo huwe an to kwa bai so muri ozo huwe an to isho isho yin no muri i i was very vehement Actually, ama emi na always serious now. That's why. Life one. Hundred na two ru sahi jama o ni. Very rich about it. when Mo dure ni sahi do de ijama no. Ore you do I'm not for now Pull it do awo e do yi. You are suspended. Sanya na salama o. Na na salama e se tun. Na na nyira to e na ni. Na wa onyu kata ni. Ko mu yo mi na. Jama na ni. arwaye ibn al-qayyim al-jawzi zaka yanya imam nawawi zaka yanya muhammadin saboda ni me bore anan wa e muna kinji kenan na lanyi trem ana abu ne hore aboka ozo tsoro na eka ozo na ini nwai on de na eka rai akuwo de nwo na eka oni oni ye ba to hon nan Uh, maybe somehow you i will treat you the same komai zuwa kawai kadakar ya kini yara ya mutali ma shi muriki zai suku tali mai nuna wani yara we not here to satisfy any person's desire we are here to satisfy desire muri one time. and some of you guys are satisfied never know that. you know what

kuma maraka in public don't want to change my words can I make her out of desire make her out of condition Islam is an all work of God Jamahi abẹ́rẹ́ to tó ìgbé wa nù abẹ́rẹ́ to dọ̀ ìṣọ̀ rẹ̀ sóò hẹ́nà so the next thing is to calm the situation down òṣèhàyà tó her tó wọ̀ dọ̀ ní orí aláì báyà ni sincerely that náà wọ́ á ní kí ń fẹ́ ní ìmọ̀ àti ìjà náà dɔ arasa ɔdɔrɔ nafsi dɔ a ye hɔzɔ nɔbɛ ɛdɛ bɛ kɔ ye hɔzɔ nɔbɛ sɔdɔ nyina nyina bi ti ɛɛ bɛnɛ ti kɔmana a to kɛnɛ a ti ni ma nyɛrɛ wari o ni o ni zange ya wari o ni a dabu ọ̀nà yìí ló kọjá bọ́rọ̀ ọ̀nà ànàfẹ́ ní. sorry text message just now down so ní nǹkan ìsìnkú commission hàn wà ní. mo rò pé ní kí wọ́n lò rẹ̀ ní rẹ̀ anáka àmì àwọn mùsùlùmí àbíjì wọn ní kàn án. fìtàtò tó jàmá ẹgbẹ̀rún ní ẹ̀mọ́ náà ẹ̀yìn náà nàìjíríà kìí sí wọn níbi ìkọ́ náà náà mẹ́ we are fully sunna strictly you don't discuss with him allow on oh sínú kó jẹ́ ìsanu bàtí mi rí text message ọ̀nà lọ́kọ̀ọ̀lù ní kó wọn bí ìbẹ̀rẹ̀ kó mi rí text message o nígbà àkà ọ́ ìsítọ́ ìlú mi ẹni lè ti dáàd nọ́ọ̀nì mẹ́rin bẹ̀bẹ̀ náà ẹ̀kọ́ ọmọ anyọ́ mẹ́rin ń kọ́ rẹ̀ sàn tó rẹ̀ ń pọ́bìlì lọ́ọ̀fà káyìn ilẹ̀ṣẹ́ àbẹ́yẹ ọ̀gùn anyọ́ mẹ́rin ti tọ́ ọ̀sán ni àwọn náà ìbẹ̀rẹ̀ náà ẹ̀ náà ẹ̀ náà yẹn ń fi gbọ́ yẹn máa fi gbọ́ kó àyè sí ma ọ́ káyìn. ọmọzìkà ọ̀rọ̀ talk too much kọ́ sẹ́mẹ̀t àgbẹ̀ kọ ọ̀nì real man real man ọmọ talk too much real man ní believe in action so action ọ̀rẹ́ dẹ̀rẹ́ ni lọ́wọ́ ẹ̀ka mẹ́tí mẹ́rin àyẹ̀ náà fọ́bọ́ tó yìí nìyí. sọ́yìn bùkà ẹ̀fà sọ̀rọ̀ ní ìdíkà ní náà nàbà amadé ayé sáwọ̀ sáàmì muslim hali dọ́kà ilé mẹ́kẹrẹ yà rẹ̀ dọ́kà tó yọ ọ̀kà rẹ̀ náà ọ̀kà rẹ̀ ní kọ́ kóńdọ̀ kakọ báwọn kọ́ tí ò tó lé nínú rẹ̀ lọ́kà wọn. àní tó rú àtọ̀tìrọ̀n àbám abẹ́ ìjàmá náà rọ̀ inú mi èyí èyí ọkì náà lè ọ̀nà ọ̀hún lọ́dọ̀ tìrọ̀n ó rí èyí tó rí ní tiwọn ní ọ̀yọ́ kárẹ̀ wọn. because ẹni kò máa kó òwòrán tó ọ ọwọ́ náà ní ìlú tù yìí ìmọ̀ àkàrẹ̀ lọ́dọ̀ kọ́nà òwòrán tó ọ ẹni ìmọ̀ àtúndì àhóṣìlẹ̀ yìí nínú ọ̀ṣọ́ kan lọ́sọ̀ sọ́yìn káyé iṣẹ́ mẹ́kànnà wọ́n mẹ́ ọ̀nà ní hadith ìmúlá abaṣọ. hadith sọ́yìn ọkà bó káyé anyọ̀rọ̀ nyà hàn ní musaid na umar anaka aka sako salama yi anaka aka sako salama yi dɔw na tɔn na dɔw kun na ba ohu kenyi dɔw kɔ aduwa de mɛ mali sɛ waa yi zɔ.

john non john receive letter non láti ṣe wọ́n rìn wọn. sọ dọ́ọ̀nù dọ́ọ̀nù náà kúrì gùd dọ́ọ̀kọ́ àwọn kọ́rọ̀ ìwé rẹ̀ bí ṣe dẹ́mọ̀ ìkàtà nìka ẹ̀hún ní ẹ̀hún kó mu ẹ̀hún sọ ní màánù àbámu rẹ̀ káwá ní ní. nípa fẹ́ ọ́ sí ṣe dínà ọmọ àlùmọ́ náà ẹ̀hún màánù kó nípa náà mmadu akim sọ̀rọ̀ o mmadu akim ta ṣe dínà ọmọ rẹ̀ sọ̀rọ̀ mọ́ náà lọ́kà mìíràn àwọn abá mìíràn nàbó muslim. àwọn tó ṣe ama ni tó lè dẹ́kun mayan yóò rà náà hmm. fi tó lè ti yìn ìwé ìjàmbá àwọ̀ yóò ọ̀bùn mùsùlùmí tó yẹ ní ìtọ́ ìdọ̀ kàrún dẹ̀mí tó lẹ́tà láfún àyọ́ ẹ òkú náà ọ̀sán náà náà yàn bi dẹ́n so <laughs> wẹ́nyà wẹ́nyà dèrè wẹ́nyì má dèrè rẹ dábàá náà kà ẹ ní kéré náà ó الأعمال تخرج صاحبها عن الملة أني أبات واحد لنا 19 pages أنا بصير من ما هي لهم قانون العام أنا مقرأت هو نفلان so doctor any page أنا page لا يملك أو ينبت يتكلم please can I check تركوا تي إلى أسان أنا نوري كتسا so ayé kú yìí. ẹ̀hìn so ọmọ àbẹ ẹni tó dùn máa ránṣẹ́ mẹ́ta ọ̀nà lórí ọ̀nà ọ̀dà wọ́n èdè náà kọ́ ọ̀là ọ̀dà rẹ̀ tí mo rọ̀ náà. lọ́mọ ni kàrí àná tech ìjírà tech kan náà ẹ̀mí mọ́lá kíni ẹ̀mí mọ́lá kíni ní ṣe ìwé àbọ̀mọ́ ní kọ̀ǹpútà ẹ̀mẹ́yìn kọ̀ǹpútà ẹ̀mí náà browse ní ọ̀ cyber cafe. malaki nínú yìí ní ìhìgí abraus náà ìrahùn wọn ẹ̀mí malaki náà tó bọ́lá ọ̀yẹ́ ìgbéra náà ọ̀yẹ́ kù ọ̀sẹ̀ kan ní èrè nípa ọ̀lànà. bí wọn náà nílùú kọ̀ọ̀yà díkì ẹ̀ka nù ṣé ìjọ ló ti yan hù bẹ́ẹ̀ kiri ní ìtú rẹ̀ o. máa yẹn à ìbéèrè mi rè ọ̀rọ̀ onísìmọ̀ àkàkọ́ àná mi kó ìtàn tó tun da sayyidina umar a wannan era sosai da nan zai ne re shi zai dan mare sai a ne man ne ba ni nan ba ni ne ba ma ya kwana shi zai ro to zai ban an kasar ya ma ta an yi zan leza a wannan in fact kai ko ni biyo ba ni ta na kasan yawan da islam islam jamjan wa kwamen sayyidina umar wasu lokacin lọ́wọ́ náà ẹ̀rọ náà yóò ná orí ìdáni dọ́kítà bàbá tó lẹ́tọ̀ ní oko oorun ọmọ àdẹ́wà tó ra dà ìkànnì lọ́wọ́ náà ọmọ àdẹ́wà tó ra dà ìkóró dà ìkànnì strong ló ti ṣe nàmà rẹ̀ ṣe nàmà rẹ̀ ká yóò rí sọ́nù mi ìrọ̀rùn náà náà anáwòrán kìí ní kó múlì wá mi ẹnu wà mí. ṣé ẹ náà fún sí nǹkan ọ̀rọ̀ sọ́nà á ń sẹ́sẹ̀ wọ́n yàn yàn mí. ṣé àwọn ará ìhàn àtúbàdé wàláhì àbùn àìrí lẹ́wù láwọ̀ yẹn nù náà kàrẹ́ yẹn yìí sóyè wọ́n yára bí kìmìdì sí ìgbà ọdún náà dídí jẹ́ ní hàn ní ẹ̀rẹ́ kọ̀ náà nù. máa yá tó ìyẹn ní sọlá mẹsàgì láàfù sọlá mẹsàgì ọ̀nà mẹ́rẹ́ nù ìyẹn náà ìmìtì náà ń wò ní mọ́sùn ní ìyẹn náà gbọ́dọ̀ ẹ̀rẹ́ náà mọ́sùn kọ̀ ẹ̀ dini misota di yana idi man zai ta fa abu kuma na hudu man ni rona wuri ba an yi mina wani na iji yaro ga sai ba jimna bi da wuri ba ni ba nan kawai ni sai da mun na da han da mu ka ana ka munno munna ta mai jindi 1996 97 ah izariya ni state police mo ne mi na kọlọ ntọkọ ní oní òkè mi ilé à lọkọ ní jẹ iye náà kíkọ làwọn máa gúrí yẹn náà nzì náà horizon ṣẹbi dà ẹ̀yà nù ẹ̀yìn fẹ́ náà sanara na ezra ẹ̀yìn náà lórí ìgbà bẹ́ẹ̀ ní sọ́ọ̀bù mọ́nà ninety six ninety seven ee amen ní twelve ní mẹ́ta lẹ́nu mẹ́tí sọ́ọ̀bù lọ́nà dẹ́wọ́ tó tẹ́ dẹ́nu nìyí máa mẹ́. sọ́ọ̀bù àwọn ah, ẹ̀kẹ́ ìwé náà sọ̀rọ̀ wọ́n wọ̀nyí and ìwé náà kọ́pì àná

now ó lè máa nìyẹn lọ́nà ìkọ́ àwọn ká ṣẹlẹ̀ amáyé ibi nǹkan ìmọ̀ pàtó náà ìdáàbò náà ìdáàbò ìdáàbò ẹ̀ náà ìdáàbò wà á lókòrò ní ìṣù ọba àbí ní èyí ìrẹ́ ọ̀nà ọba wọn jẹun. kàkà kẹ ìwọ́n ìṣẹ̀ náà ọ̀dọ́ ìkùn yín mú lò kẹ ní èyí lò. we can ma personalize and then èmi èyí lò so that evidence náà kọ́ ọ̀yìn because ẹ̀ máa kí ìlò ranu èmi èyí ló ń sọtọ̀ fèrè wọn. ẹlẹ́kọ̀ ọ̀rọ̀ náà pọ̀ lọ́kàrẹ́ lọ́kà ẹ̀hìn ńlẹ̀ ilé leadership tọ́nà nù fáwọn mẹ́yà leadership tani umar nù ẹ̀wọ̀n àyẹ̀ ní ti tò dúró against it. bí akúrẹ́ kápẹ́tà kí náà kẹ́rẹ́ kọ́ náà yẹn kọ́ ìyàwó ìmọ̀kú ẹ̀rá ó yìí lẹ́kùn sóbìnrin. Look, I was in Korea one. Hi, I must know now my culture. And I talk to him very well. We don't know him problem. Say, come on, I don't want to teach you how to on. Come on, I you. Look, we are really going. Then and then, so maybe they could have come. Ila hususu wewa saa travel. Ila hona ya himiki. Nili inza sabu muslim dola hewa. Look, I want to make a check on you. Look, I call out the go fighting ima miti nan matan in ti yaran hinan prof hinan ajenu hinan abin ne ya tsaye zaka wa ne nana ya tura wa yi da in yi ci ci kuma kuma su ẹnu káyì ká máa dọ̀dà go for something nínú wọn ni. do mi lọ wá káàhíwá dèrè. ilé ẹ̀ka sọ́kọ̀ lámà ẹ̀rọ náà nù. abala ni mẹ́ta banana tẹ̀lé rẹ̀ tẹ̀lé rẹ̀ ma good brothers. ẹ̀rẹ̀ yìí tọ́ ìlú ọ̀nàn anáìka ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ abu muslim àti tẹ̀tọ́ ìlú ọ̀nà ọmọ kàfẹ́ mu kọ́rọ́ fẹ́ wọn. wọ́n abẹ́jọ́ please and who are those for something. ọ̀ka ìyá náà mi àti mi yà ni hin náà nìkúrẹ́lì ọmọ ìjọba ń jẹ́ station. ìyá náà mi àti mi yà ń ti kíláàsì díẹ̀ yìí. yóò tẹ̀sẹ̀ yà hàn nù ẹ̀yẹ àpẹẹkẹ náírà yẹ kábìrì èso yíyẹ èkó nà ẹ̀wà kẹ́nẹ́ nù. ọ̀sẹ̀ títí ilé òkú èlé nìtọ̀ ọ̀hẹ́ kẹ́nẹ́ nù. ọ̀sẹ̀ náírà mi níjẹ́ra wọ̀ takfir alasik iye ń tẹ ẹ̀yà bẹ́ẹ̀ ni mi níjẹ́ra kábìrì ẹ̀rẹ́ nù. báwo ká ọ̀rọ̀sẹ̀ handset mẹ́rin ẹ̀mẹ̀kọ̀ ọ̀rọ̀sẹ̀ handset lẹ́ka olórí ti fi handset after ìṣáì ọ̀rọ̀nà sálímọ́gbìmọ̀ sálí ìṣáì àná ọ̀rọ̀ àkọ̀ndẹ́m. ọ̀rọ̀ ṣe kẹ́ ni ọ̀pá náà bẹ́ẹ̀ ẹ̀hán sẹ̀tì báwọn ajẹ́ náà bẹ́ẹ̀ ní ìyẹn náà yẹn pọ̀ mọ̀ yìí a ti ní ìsìlẹ̀ yìí recently ẹ̀hán dọ́kẹ́ yìí wá nyìnrín náà ti fi rí nǹkan rẹ̀ oníwó tó pa àná mọ́nu. jíjẹn náà go concept ẹ̀ ní dáadáa àkóso lan ṣé nà kọ́ báyìí jíjẹn kan fọ ọwọ́ bí abin kana kaya kan na mani da bai nan ne din ko ne din ka ka ujon non asasan konsan ujon tawin sai da kuma man rum ko ne ya ta no men this is the genesis of kula no ko sai abu munafikin and abon ma hen and many any of you know that explanation that munafikin i'm a fan ina le gbé asami sɔhore ni ndị makara ege makara anyị ozi ibu na jọzi ana ohe chọọrị ya da nsu do meri alai lord ma do di kerum no ne la rohan ko ko ti ji no ni arho banyo enori ibn al qayyim al jawzi ni ya he aje ta ke rahimahullah ne kan ka anyu ti abu da bon merem yìí ni mo ti jà mí yà á tún ẹnyẹra mi náà rẹ anyẹ wọn wà mí ní náà lé ní pẹtí bẹyà rẹ bí kí máa rẹ mi wé ti ká ẹdọ rẹ nù mi pa ní kọmọ yà wọn kà máa mo ní oṣù mi àyìn ní caribbean ọ̀nà mi sẹ́yọ̀ but if you join anyang man row against me I have to be careful of myself he is a munafic I dey row against my personality I dey row against my personality ẹ̀yìn ọ̀nà ni a ní gẹ́mi. Ana kẹ́wọ́n rẹ̀ kọ́rọ̀ ọ̀nà ẹ̀ náà kó nine text message you send àwọn ta confirm and yan lọ. i i step to clean ka ujan mọ́rẹ́ ẹ̀tẹ́rẹ́ ètò náà àwọ̀ ká àwọn àkàrí bàbá ẹ̀tẹ́ wọn ti believe pé ìnáni mọ̀ ṣé come báyìí kan máa kó mórí àwọ̀ ọ̀n mọ́tọ́ mi kọ̀ lọ́nà náà bọ́ọ̀lù àwọn ọ̀kadà àwọn yẹn mo ní kí mi lò náà ká ọ̀nà àwọ̀ ká gbogbo àwọ̀ ká rẹ̀ ẹ̀mí rìsà ní àtúntàn náà èyí tẹ́tì láì. so umuman na kain zarian and an ne na kai zarian ne ne ba mai ka an budubudu yarin akwai wa tana na kwai wa mai isema na ko ile kwene mai isema na ku ya ete ete ko na evidence there hanan ni taiwan kama bi zaria o because zaria wa kana zaki zaria zaria na bi jirin zakzaki gazazzaki wa ka ko zabi sanin zari da ka gazazzaki aye ya man ka dan ha ka gari mallamai dan waje nan zai sahu ni zariya na bezo da bi arwa ne kure hunai ba su lai da ko hon ya mata mace ki mota mutum ne zariya ni ne ne tuwan ne kilita biya so do fe ma ko ya ba an yi majin fatawa zan ilu ya wani nan ma ya kuwa wani abubuwan san min ya jini na koke ya ga ihun din mun da notu di mikol ne dɔba kan waa zɔnya ne dɔba kan ne ɔne yi ka na bolo na nye agent osen de zama de du kɛlɛm ha izaria the next thing ɔbi ka a bɔ tɔmɔrɔ na izaria e n yɛrɛ dɛ ka musa yɛrɛ bi na kan e mi kɔ a dɔ la di no kɛnɛ ni ilé ne nfi lɛ dɛ kɛ kutu mi yɛrɛ wa a ma dɛ ka yɛ o. Oh, I have to watch out. I then behind in their mission. I have to make everything that we do in the Ṣé kọ́ṣọ́ tún ló ń kékeré? Ẹnì kò náà ní ẹ̀nà tó bá sẹ̀rẹ̀ ní ẹ̀nà ìbáná bí èyí, ẹ̀nà ìhàrú náà ìzì. Ọkà Fras on his concern, Ṣèyídì I Ànàká, Ànyẹ́bìtẹ̀ nìka, Ìmáàmù Hùmẹ́yìn nìka, Ṣèyídì Kótó bọ̀rẹ́ nìka, Ṣèyídì ɗan wannan ne a sai ki sai wani abin abin da kayami abin na ku jihad da wani sanarwa hawari jesu ok ni nawo jiri kuma duka imam hayin mai wuri ne nan ọdún tọwọn ni dukan haida ẹrẹ bá zẹ kaya tó di akọ anyị uwe anyị uwe nọ n'arịa m ọnụ ma kụ nyere n'ekwu wee ka anya nsọla maara uwe mee uwe ọnụ n'uwe mmiri dị sọ ọnụ ọ e anyị na ọdụ na bikọt eme ihe ihe ma anyị sị yọọ ọtọ da ọ dọ n'ụkwụ nkụ amata nsọọ ya gọọmenti ma asọ dị m ka ntụ kaza enyi ike ihe n'egwu na ezi nnukwu ebe ọmụ ihe ya ọnụ anyị anyị ọcha a na-akakị ee hana ganin tam hawari jerin ni jiya da naya kwaron an yi wani naren ya ke shafi mola umar afaton on yi wa non on na mu corona right ala manhaji salafi sole nka an jẹ mẹrin bẹ oní òsì wọn ọdẹ ní kọ ẹran hormone mọ dẹmẹrẹ kọ ọrọ ana ti wé ní wé ní náà yà rẹ mà sọmọ ẹkọ ọrọ wa mu hard land ní ìgbà mi kọ́ ọ́ má tẹ̀lé

mẹ́mẹ́ yẹ́rù kan máa méjì rí ní tàbí ìrànú àwọn ni àwọn kan máa máa ẹ̀ mẹ́rin dá máa yín nìyẹn ni nígbà mọ́ sábà rẹ̀ ó bẹ dọ̀dọ̀ ọ̀nù àbẹ́ náà wá arabic tàbí ìrànú kí dáa máa máa kẹ́ni bẹ́ẹ̀ ẹ́ ṣe ìṣòro ilé àtẹ́ni kó àkàrà bí èyí tí wò yọ ẹ̀ máa ti yan náà ẹ̀ máa ti yan rẹ̀ ẹ̀ ó bẹ dọ̀dọ̀ ọ̀nù and the náà ni ẹ̀ náà mun ya zai tura kaka a ko da mun ko ba kuma ya tamamul minna fa usume bisa wana do ya tu da do dan so mun ne hiyo do di ke na ora hun do do yi e, yo no yan an ka me do e me di e, he ma ma ba ya na ba o do mi wa be do do ana bona nye me na ka onyu you are wasting your time àrùwẹ̀ ní kó àbúkọ́rọ́ mọ́ wọn náà bẹ́ẹ̀ ọ̀rẹ́kùn wọn lọ́dún ló náà ọ̀rẹ́kùn yóò ní discover you are wasting you are chasing a fast reflecting shadow. so ẹ̀yẹ́ fi tẹ̀sí ìyọ́nà kò bẹ́ẹ̀ ni yẹ́n mú muslim káyẹ̀ká ibi ní ìṣe ìmọ̀ ọ̀ká wọ́n ti dìgbà náà náà kọ́ ní mọ̀tàr ilé ẹnu akúnyẹ́mú lòdì mọ̀tàr kẹ̀dẹ́ kúnyẹ́mú ní àdìsí ọ̀nà ìjọba àtọkọ̀ ní nílò ọ̀tọ̀ yìí lọ́nà chẹ́ẹ̀kì ní ìlú ọ̀tọ̀ ọ̀nà bó mùsùlùmí lónìí ó lè mú lọ́wọ́ rẹ̀ máa kọ́ ọ̀nà kọ́ ọ̀yìn ní gọ̀zàwàtì ní zadul muhad ẹ̀ mọ́nà kíni zadul muhad fi ṣe wúmọ́lù níjọ́ ọ̀nà ẹ̀ ọ̀pọ̀ hàlà ní ṣẹ́mi náà ṣọ́hún wọnú ṣẹ́mi ṣe mi kiri ẹni mọ́nà kíni ṣọ́hún wọnú ni. ìjẹ̀rẹ̀ mi four o'clock kìtìmí rẹ̀ kọ́ wani na kajaze yi so dai ba ta ke irin da noyan duk nukan zaman kacin gidi tuwa